mo kí ọlọ́run ọba tó ju ẹ̀dá lọ ọba tó tóbi jù kábíyèsí olódùmarè mo kí ẹ mo kí gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́hùn mi lónìí mo kí gbogbo yín o àjíǹde aró mọ̀ jẹ́ o èmi alájà kudirat omi alájù náà ni mò ń kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ o ojúmọ́ re ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ni ọmọ mọ̀ ọmọ gbogbo wa o ọlọ́run ọba tó tóbi nínú ọlá rẹ̀ òun ló fún èèyàn ló ń gbé ajé lénìyàn lọ́wọ́ fún ẹni tí ọlọ́run bá fẹ́ fún hmm. àtẹni tó bá mọ àti gbìyànjú sọ̀rọ̀ ara ẹ̀ hmm. torí béèyàn bá wà láyé tí ò bá láyé òkú ènìyàn ni hmm. òkú ènìyàn ni òkú ènìyàn ni ó ti kú wọn tí ì sín ṣe rí bí wọ́n bá tiẹ̀ sọ fún yàn pé kò lè ní owó owó ni wọ́n pè ní ajé owó òní wọ́n pè ní ajé. ẹni tí ajé bá ń bá gbé tájé bá ń bàjẹ́ tó bá ń bá mu irú rẹ̀ lẹ́nu rẹ̀ máa ń tọrọ láwùjọ tó ajé jẹ́ nǹkan pàtàkì tó yẹ kéèyàn ní nínú ayé rẹ̀ kẹ́nu rẹ̀ lè tọrọ kó o náà lè wà láwùjọ àwọn èèyàn tí wọ́n mọ̀ sọ̀rọ̀ kó o náà lè ríra rẹ̀ tẹ́yìn ò bá lówó lọ́wọ́ ọmọ rẹ̀ dọmọ lọ́mọ hmm, téèyàn bá ti ní owó lọ́wọ́. ọmọ ò dọmọ ọmọ bá tí ìyá yẹn fún lóúnjẹ lẹ́ni tó fún lóúnjẹ lọ́la ìwọ ìyá rẹ̀ tó bá gbé kò ní dáhùn ọ̀dọ̀ ẹni tó fún lóúnjẹ yẹn ni ó lọ ṣé kò fi style ìdọ́mọ lọ́mọ tó o bá wá lọ́kọ tó o níyàwó ẹ wá wo òde òní nísìnyí olówó ni ó gba ìyàwó ọ̀lẹ́ o gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa olówó yóò sì gba ìyàwó mọ̀lẹ́ lọ́wọ́. a tún wá gbọ́ pé ẹ máa bóyàn bọ ajé. ṣé ẹ rí ẹlòmíín lòún ṣe ajé hmm. ó sì ń jìyà ó sì ń jìyà. bàtà wa jẹ lẹ́sẹ̀ rẹ̀ hmm. ẹ̀mí sọ fún yín pé kò sí ajé. pé kò sí ajé lọ́nà wo mọ̀mọ́. ẹ ṣeun tó bá ṣe ajé rẹ̀ pé mm-hmm. tàbí wọ́n bá bọ ajé pé bẹ́ẹ̀ni bá bọ ajé fún yín hmm. ẹ̀ka ajéjọ́ hmm. kẹ wò bí irú àyípadà tẹ́ rí kí ló ń ṣe lé ibo ni nǹkan yẹn ti dé ibo ló ti kó ibo náà ti gbá mú ibo náà ti mú àkọ́kọ́ bilẹ̀ léèrè òun làwọn bàbá wa ní tó bá rú ni lójú ẹ kọ́kọ́ bilẹ̀ léèrè tá a bá wá béèrè ibi tọrọ yẹn ti wọ wá straight ibẹ̀ náà là á lọ direct náà là á rùn ntí bá ní ẹsẹ báyìí fún o kódà bọ́ọ̀rọ̀ ẹlòmíì bá jẹ mọ́bì méjì á sọ fún méjì péré náà ni mú wá.